يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الأمة ونصح الأمة وتركها على المهجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك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 ونسأله لجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة فقف والله الحمد لله الله أبتي أدوبة فقف ناني أبتي ó ṣe pípàdé wa ní inú ilé ọlọ́run ọba ayè tí ń ṣe ayè tí ó lálùbáríkà jù lórí ilé ayé له العزة العظمى على الأرض كلها. Sàlá àǹfààní láti pàdé nínú ayé ilé tó ní àlùbáríkà jù tó dáa jù lórí ilé ayé. lọ́kúnlé ìzàtúlẹ̀ òfìmá àlàlárùdì kúnlẹ̀ ha. àfẹ́lẹ́ yẹn náà dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó ní gbogbo iyì àti gbogbo ọlá látòkè délẹ̀. مشارقها ترى كذاك المغارب dúpẹ́ fún iná ni ọba tí àwa mùsùlùmí ṣèjọsìn fún olọba tó ní àkóso ayé láti bòwọ̀ oòrùn rẹ̀ ní títí débù ìbòyọ láti bòyọ títí débi ìbòwọ̀ gbogbo àkóso tí ń jí ayé látòkè délẹ̀ àtọ̀run àtòkè àtìlẹ̀ ẹni tó ní tó dánìkan ní tó dánìkan. ìbílẹ̀ ìbílẹ̀ káwọn ò mà وربي خالقون bẹ́ẹ̀ náà ni ṣàtúgbọ́dọ̀ jẹ́ ká mọ̀ lónìí. Ìdílé káwọn makhalukun wa rabbiya khaliqun. Àtàwátà wà ń bẹ́ àti gbogbo àwọn tààjọ wà láyé àtàwọn tí wọ́n ti lọ gbogbo alátòkè délẹ̀. Ìdílé káwọn makhalukun wa rabbiya khaliqun. Ẹ̀dá ọlọ́run ni Wàrọ́bí ya kọ́ọ̀lẹ́kùn. Ẹni tó jáwà ẹnìkan ṣíṣe, ó náà ní ṣe Allah. أقد كان ربا قبل الخلق ربا وسيدا Adẹ́dá òpé méjì, ohun tó dá ló pọ̀ rẹpẹtẹ. Wa rabbiya khaliqun. Lórí ẹjẹ́ tàbá tún ti rí ẹnìkan tí wọ́n tó ń ṣàfihàn ìjádẹ̀dá àbí àwọn ẹ̀tọ́ ẹni tí ó dá ní sọ́dọ̀ rẹ̀, ọ̀ràn làwọn tí wọ́n ṣe ń dá ò. Ìlẹ́lẹ́ kẹ́hùnù makhluqun wa rabbiya khaliqun. Àlàyé tí mò ń ṣe ni pé ẹnìkan ṣo lẹni tó dá wa, ẹnìkan ṣo tó dá wa náà nìkan lẹnìkan ni tó dì sáàbù ká máa sìn. Wa rabbiya khaliqun. Òun náà ni Allah. Laqad kana qabila al-khalqi pẹ́ni tó wájọ́ mọ Yorùbá àtàtà. nínú ta gbọ́ ta gbọ́njú bá nínú àwọn ọ̀rọ̀ rí lẹ́nà bàbá wa tàná wọ́n ní ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tó tún bẹ nígbàtí bẹbẹ ń bẹ ọba tí yóò tún máa bẹ nígbàtí bẹbẹ ọba tún bẹ mọ́. làkọ́dé kẹ́ẹ̀nà kọbílà lẹ́kọ́ lè kí rọ́bà lè kí rọ́bà wọ́n ń sin tọ́lọ̀ ń dá yìí irú òfò ló ṣe yìí ọlọ́mọ́bàjẹ́ kú sórí bẹ́ẹ̀ o atọ́rọ̀ àlékún ọlá ọlọ́run fún ànábà muhammad sallallahu alaihi wasallam ẹ̀nà là ń bẹ ọlọ́run àlékún ìyọ́nú rẹ̀ kó bọ́ wá ṣe gbogbo àwọn sàhábà látòkè délẹ̀ táàbá ti máa sọ ká máa kàn kó báyìí tẹ́lẹ̀ lákòókò táwà yìí ó ti bọ̀kátà àbí ọlọ́run bá kójọ kó má ṣe bàájọ́ ní sí wọn mo kí àwọn ìmáàmù wa láàyè yìí àti gbogbo àwọn olùmọ̀ tọ́lọ̀wọ́n bá fi ń darí àyè sáwà yìí masjid al-haqqi ní òkè arẹ́gbà wa àbí òkè arẹ́gbà náà láti bí ní abẹ́kùtà wa mí mo kíra àti ìjókòó tí ń tọ́lọ́wọ́ bá ní káwá ṣe láyé tó torí ẹ̀dá wa tí ṣe jọsìn àbí ọlọ́wọ́ bá kó jọ kó mọ́ tẹ̀bọ̀ àṣàríkún dáadáa rẹ̀ fún ẹ̀mí mọ́ kí imam Muhammad Bashir hafizahullahu wa ra'ah mọ́ kí àwọn náà lọ́pọ̀lọpọ̀ iná àwọn àyè tọ́lọ́wọ́ bá ti lu àwọn náà láti ṣe iṣẹ́ ọlọ́run níbi tọ́lọ́wọ́ bá ní káwọn náà lágbára àti ṣe díẹ̀ nìkan ò lè ṣe tán

àwọn ọmọ sábà gbórúkọ lọ́bá ti dárúkọ mọ́sílì ni wọ́n sábà gbórúkọ wọn pẹ̀lú ẹ̀ púpọ̀ kọlọ̀kójọ àtàwọn àti gbogbo àwọn ẹni rí bẹ́ẹ̀ táà lè mọ̀tán ọlọ́mọ́sàbà tán ní ẹ̀sán dáadáa wa lọ́kùnrin lóbìnrin pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum assalamu ni ká bára wa sọ̀rọ̀ fahimul islam al-asil ìgbàgbọ́ yẹ́sù islam nípìlẹ̀ bó ṣe yẹ kó rí ní ètò yapa sí different ideology eléyìí tí àwọn èèyàn gbé wọnú islam lónìí eléyìí tí ó dàrú ọdí pé islam ní bó ṣe rí nípìlẹ̀ àwọn eléyìn eléyìí tí ó dẹ̀ tún dàrú náà tún jòdòdó òun náà ni pé àmọ̀ ìgbé àtàwọn oríṣiríṣi ti wọ́n náà islam tí islam ti ń béèrè fún urgent attention lọ́dọ̀ gbogbo ẹni tó bá mọ̀ òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba wípé kó tètè mójútó báwo ni islam yíò ṣe ní rírakúrakú lójú àwọn tí ò mọ̀ kéwú eléyàn náà ni ta fi gbọ́dọ̀ rí pé tọ́pìkì tí ẹ̀yàn mọ̀yá wa mú bí lónìí fad tọ́pìkì kan ní tí a ti pé ó bọ́ sójú ẹ̀ ó ṣe rẹ́gí eléyìn náà ikhtiyar al-mawdu' yadullu ala sihhati al-jama'a wal-imam ṣíṣe ẹ̀ṣà tọ́pìkì báyìí ó máa ń tọ́ka sí pé àwọn jọmọ́ yẹn gbádùn ìmọ́mù pàápàá yanrantí àti ibi tọ́pìkì láti máa mọ̀rú àwọn ìyọ̀wò ní wọ́n wà ń bẹ̀ẹ̀ gba àwọn ènìyàn tí wọ́n ń ṣe

Akọkọ nínú ẹ̀ ni wípé kákọ́kọ́ mọ̀ nípìnlẹ̀ wípé ń tán ní ẹ̀sùn Islam ẹ̀sìn kan ni eléyìí tó wá direct látọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá yàtọ̀ ẹ̀sìn tọ́lọ́ndẹ̀ fi ránṣẹ́ sáyé without apology ńlẹ́ ìṣẹ́pá ìṣẹ́fẹ́ máa send apology fẹ́ nìkankan lórí tí kì ìdẹ̀ ṣe gbówó yàí tàà ń sọ yìí à ń sọ láti fi máa pọ́nra wa lé lódì lódì àbí pẹ́sìn wa lé lákọlákọ rárá o bó ṣe rí gẹ́rẹ́ là ń sọ kò wá sí ẹ̀sìn kan tó wáyé látọ̀dọ̀ ọlọ́run ọba yàtọ̀ sẹ́sìn إن الدين عند الله إن الدين عند الله الإسلام الله نزوى قريس نبان صور tí kì bá ń ṣe ọ̀rọ̀ politics lẹ́ ń sọ ọ̀rọ̀ nǹkan ní ìláyé o tó bá jẹ́ sí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ sọ inna dina inda Allah al-Islam ọlọ́ni ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run ìsìláàmù ni o ju tọwọ́ ẹlẹ̀ kò tètè bí islam mú ibi tí solution wà fún ẹni láyé ẹ àti lọ́run ẹ níwọ̀n tó bá ìsí mọ̀ pé islam lẹ́sìn alhamdulillah ibi tá ti mọ́ ọ̀rọ̀ yìí inú ìwé kan ni tí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ayé ẹ má jà kó tí ọ̀jọ̀gbọ́n ní islam àwọn ọ̀jọ̀gbọ́n ayé àwọn ní mímọ̀ ayé tí wọ́n gbárí tí wọ́n ní ìmọ̀ ní gbogbo àgbáyé tí wọ́n kìí ṣe mùsùlùmí táwọn náà rí mistake nínú ìwé ìbẹ̀lá tí mú ọ̀nà nínú al-Qur'an táwọn náà gbà wípé ah èyàn lè máa review gbogbo ìwé kìí ṣe bí al-Qur'an la fẹ́ review o nìkan lè tó complete ní tó dẹ̀ fà ní pọ́dọ̀ ọlọ́run ló ti wá ìyẹn náà ló ń júwe pọ́rọ̀ ọlọ́run ti wá alhamdulillah yọ́n mọ́

ṣẹ́sìn ọlọ́run pé méjì mẹ́rin lẹ́sìn ọlọ́run kí lórúkọ ẹ̀ al-islam ìtò yàtọ̀ sẹ́sìn islam nǹkan tọ́lọ́run ọba dá làwọn yẹn ń sìn gbogbo tó bá ti yàtọ̀ sẹ́sìn islam àwọn tó bá ti ń ṣe wọ́n ń ṣèjọsìn fún ìkan nínú tọ́lọ́run ọba dá bó ṣe wà láyé lónìí sáà náà rí rẹpẹtẹ. àfàmà ń ṣàròhà lọ́ọ̀hún sọ́dẹ̀rọ̀hún فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين ورضا صفاننا القرآن أفمن الحمد لله أفمن شرح الله صدره للإسلام فاتوا بلوني تابا لولو sátijá àti mò bá rọgbọ́ dáadáa lásìkò yìí ta bá ń bá àwọn kankan kó lábẹ́lẹ̀ lásìkò yìí ṣe rí orí tọ́lọ ń ṣe fún wa ti bilọ́níà ò ní ti trilọ́níà ò ní orí Islam yìí tó wọ́n bá ti ìjábọ́ ọlọ́mọ́jọ́ bọ́lọ́ wa láíláí gbogbo tó kù ta rò pa lákìyẹn eléyìí jùlọ ẹgbọ́n tọ́lọ sọ fún wa náà afẹ́mọ́ ń ṣàrò hálọ́fún sọ̀dẹ̀rọ̀ hù lílì islam ọmọ ní ṣàlẹ̀ fi wéra wọn sá ṣàrò hálọ́fún sọ̀dẹ̀rọ̀ hù lílì islam ẹgbẹ́ta ṣípayá ọkàn rẹ̀ ọlọ́ni sàlẹ̀ fèrè ìyẹ̀wé wà aláàánúrí mìírọ̀bì ọlọ́ni tó dẹ̀ pẹ́ni tó wà lójú ọ̀nà Islam yẹ fòhúwà aláàánúrí mìírọ̀bì olówà lójú ọ̀nà lówà lórí ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ wà aláàánúrí mìírọ̀bì ẹni tó bá tó wà lójú ọ̀nà Islam olówà lójú ọ̀nà ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ìdáyà kan ni látọ̀dọ̀ ọlọ́run قلوبهم من ذكر الله الله أكبر ويل للقاسية قلوبهم من ذكر الله أنا كنت ويل أننا نواد في جهنم ọgbùn kan nínú jahannam ọlọ́wọ́ ní ọdún kò tó ń láwò gìrà kan lè lọ́kọ́ sí ẹ́ tí kú lè bóhùn mìí dínkì nílẹ̀ ibòdé tí àwọn tí ni wọ́n lè kókókó kọ́ọ̀síyàtòkòlò bùbù àwọn tí ọkàn wọ́n lé mẹ́ndínkì láàá bọ́ṣẹ́ ilé ìhá oríire ni wọ́n rí ni wọ́n sáyìí ọlá wọn ni wọ́n rí ni wọ́n bínú ẹ̀ yìí àtúbọ̀tán rẹ fún wọn o wọ́n ní kórìíra sí yìí ọlọ́ni fọ̀wọ́ inú lè lọ́kọ́síyá ti lọ́kọ́síyá ti kùlù búhùn mi ti kiri láà ni ọgbùn kan nù já náà kó máa dóde wọn ọlá ìkàfí dọ́là lè mọ̀ bí ọlọ́wọ́ fẹ́ parí ọ̀rọ̀ yìí nínú àyà yẹn ọlá ìkàfí dọ́là lè mọ̀ bí wọ́n àwọn tí ò ṣe ẹ̀sìn ọlọ́run ọba tọ́lọ́run fi ránṣẹ́ sáyé tó ń ṣe tó wù wọ́n tó wá ń gbọ́ sí islam sínú wá ń bí wọn tó rí mùsùlùmí sára ní wọn tó ń gbógun ti islam àtàwà mùsùlùmí ọlọ́ni fawailun lil qasiyati qulubihim min

So are you telling us pé awon pípò yìí táwọn náà pọ̀ gan rẹpẹtẹ káṣẹ̀ bá ti sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣe kíní àwọn tó tẹ̀ tún jẹ́ pàwọn tó súnmọ́ mùsùlùmí tó tún pọ̀ táwọn náà ní oríṣiríṣi kíní káàkiri yẹn ṣé ọlọ́run si ti pọ̀ gan wọ́n mà ní àwọn buildings oríṣiríṣi táwọn náà fi ń ṣèjọsìn wọn ṣé táàbà ti ríbi tọ́lọ wọn ti sọ àádákẹ́ àmọ́ tọ́lọ fẹ́ ṣe sọ́rọ̀ wọn láríkì àmọ́ ṣùgbọ́n ṣàárí bí tọ́lọ ti fẹ́sà bá rí wọ́mọ̀ yẹ́ bí tọ́rì sọ́pù láti máa fúnra wa ní ọ̀nà tó sí ẹ̀dìkì kí ló ṣàwọn mùsùlùmí náà lónìí kí ló ṣàwọn àfáà míì náà tí ń tọ́lọ̀wọ̀n bá ti là mọ́lẹ̀ tó ti fọ́ká tẹ́yìn wá ń fẹ́ ẹfẹ́ máa pàṣẹ ẹfẹ́ máa lẹ́ ẹfẹ́ máa fúríṣiríṣi nǹkan lẹ́ àníjẹ́ Suratu Ali Imran ayà ìwà ní Suratu Ali Imran gbogbo mùsùlùmí ayé gbogbo àfáà tí ò bá lè ká Islam ẹ̀ ò dájú ayà 85 lọ́wọ́ Quran 3 185 Suratu Ali Imran aya 85 verse 85 ọlọ́ni ẹnikẹ́ni tó wà mẹ́ yẹ́ bí tẹ̀fí kó ìrọ̀lẹ̀ ìsìláàmì dínà tẹ́rẹ́pẹ́lẹ̀ máa ní ẹwù ẹ̀fìdájọ́ lẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹ̀kọ́lẹ̀ máa dájọ́ wọ́n mẹ́ yẹ́ bí tẹ̀fí kó ìrọ̀lẹ̀ ìsìláàmì dínà ẹnikẹ́ni tó bá tún mú nǹkan mí ìran tó gbájúmọ̀ onye ká máa wá sọ pé kọba máa bú wa kọ máa tò wá ní nǹkan ní àìgún ti wọnú ẹran ẹran ti wọnú egun ẹ sọ̀rọ̀ débi ìyẹn mọ́ àwọn ẹni wa ni wọ́n àti wọnú ara wa àwátà ń sọ̀rọ̀ náà ni wọ́n lẹ́bí <laughs> kò mátà alọ́lọ́n tó dáwà àti wọ́n sọ̀rọ̀ ومن يبتغي غير الإسلام ẹ̀rà bí i ẹláyà wà kọ́lá láyà yẹn àyàtọ́lọ̀ ń fún wa ní ń tó dẹ̀ ní ká sọ ní tó dìde sọ fún ànábì pé fásitì àbẹ́mọ̀ tó ọmọ wà áàrí àwọn ilmọ́ṣirikí já ọ̀rọ̀ lójú fún wọn má wọ́n pé kí ni kèfèrí àti àwọn ẹlẹ́bọ kí náà fẹ́ ṣe fún ẹ kí náà tí wọ́n sin eh, nǹkan àmì ìsọ́nsà náà yìí sá kí náà fẹ́ fojú ẹ kí náà fẹ́ sọ́n pa ẹ má bẹ̀rù connection má ronú ipò فاصدع بما تؤمر بما تؤمر الله انا كان نبي الله ولي صلى الله عليه وسلم الله انا نكن تو باشي كان غير الاسلام دينا واغون صلوات فلن يقبل منه ولن يقبل منه وباتا باجي نكيو فلن يقبل منه ìtumọ̀ rẹ̀ ni pé kò lè ṣẹlẹ̀ láíláí kò sí tó lè fàá falan yuqbala minhu. Allahu akbar ọlọ́ni lan yuqbala minhu láíláí òun ò ní gbà lọ́wọ́ fíyàn bẹ́ẹ̀ wàhúwà fi ààrùn. Nínà lè kọ́ sí rí. Tó pèlẹ̀ sí yẹ òun nígbà, kò wá ní ìgbà nìkan kan. fi ààrùn tí mínà lè kọ́ ṣùgbọ́n lọ máa fílẹ̀ ibi tó bá àwọn kó lọ kó ṣàwọ́bì kan kó fáin rí kó mọ̀ bí tó ma máa gbé nínú ìjọ gbọ́dà kí a máa ọlọ́nà rárá ó tún kò fóójọ náà wa fil akhirati minal khasirin Islam kò tún sẹ́sìn ọlọ́run mọ́ lórí ilẹ̀ ayé without apology ní tí mo ń sọ yìí o tọrọ ọ̀rọ̀ ẹwà jẹ́ wá wò ó ṣàwátá wá ṣe irú oríire tó tó yìí ṣàwà lọ́wọ́ ayẹ kí nǹkan tó wá ṣe ìsìláàmù yàmọ́ wa lọ́wọ́ nǹkan ti ń ṣe ẹjá wá púfù ìsìláàmù gangan ìsìláàmù gangan gangan yìí tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba yìí ohun fi nse ṣe tá a fi mọ̀ pé agbọ́yẹ̀sìn gangan là ń ṣe ó ní pé ká wa nina àti tó wà nínú hadith Ànábì sallallahu alaihi wasallam gbogbo tó kù lẹ́yìn àfíká máa fi wọn tààsọ yíwò pẹ̀lú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tààrà Ànábì sọ إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ألا نتبع كل طلبات السلام كده فين الله إن كنتم تحبون الله فاتبعوني ونكا نبي صفو وعيس فاتبعوني إمي نبي نكاتلي فاتبعوني تبع فين الله ọlọ́ni káàlọ́bì sọ fún wa pé fàtẹ́bì ọ̀rùn ni èmi ànọ́bì ní kẹ́ẹ̀tẹ̀lé yuhbibkumullah láti sẹ̀lójíṣẹ́ ọlọ́run láti fi ṣẹ̀ sí yuhbibkumullah ọlọ́run bá náà fẹ́ràn yín láti wá rí hadith ànábì sọ̀rọ̀sọ̀lá tó sọ fún wa yí pé taraktu fikum amrayn لن تدلوا ما تمسكتم بهما لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي arábìnrin nǹkan méjì ni mo fi kalẹ̀ fún yín kó tó kúrò láyé ló ti sàtọ́tẹ́lẹ̀ yẹn mo ń lọ báyìí sásùkò àti kúrò bá ti tó ṣùgbọ́n mi ò lálọ́rá o

kí lè tẹ́sí máa ń kó tàwọn sọ̀hábà ìbánàbí sọ pàlù kùránà àti hadith ló ti tó wa ń ta fi ń kó tàwọn sọ̀hábà náà ní pé àtúnrí ọ̀rọ̀ tánàbí náà sọ̀rọ̀ sára ti sọ fún wa pé ọlẹ́yìn kan ó ló máa rí àwọn ìgbà. Fàṣàyàrá kìtì láàfà kẹfì rọ̀. Ó máa rí lot of contradiction, àwọn nǹkan tó tapọra wọn, àwọn Mùsùlùmí ẹ̀rí pọ̀rọ̀ wa kò jọra wọn lásìkò yìí, àwọn kan gbá bí, àwọn kan gbọ̀ tó àwọn kan gbòsì. Ànábì ní ó bọ̀ wá ṣẹlẹ̀, àwa ti gbọ́ ti pẹ́ pànábì ti sọ bẹ́ẹ̀ àti kàá. Sọ̀rọ̀lọ́sọ̀rọ̀ torí ẹ̀ tí ò bá ṣẹlẹ̀, àjẹ́ká tún máa fẹ́ dáòtò wáyìí yẹn wàlẹ̀ àdìbìlá bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àbí kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àsọ́lẹ̀ ànábì ní kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. fàyínàhó máa yẹ ìṣí mi nǹkan fàṣà yàrá sí ti láàfà kẹfì kò sí rmqk kò sásàlátù sunday sunday kò sí jọ pá àlàmísì ìjọ ọjà fáwọn yóò ní ìyá sàlátù ìjọ àlàmísì gbogbo yẹn ò sí ìjọ láyé ànábì sọ́nàsọ́nà innahu man ya'ish minkum ànábì sọ pé ìyẹn ò tí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n oríṣiríṣi pọ́ṣọpọ̀ṣọ́ ń bọ̀ wá ṣẹlẹ̀ àṣàyàrọ̀ kìtìláàfàn kẹfì ọ́ kò sí gbogbo ẹlẹ́yẹ lọ́jọ́ ayé ànábì ó ń bọ̀ wá rí àwọn oríṣiríṣi ìyapa ẹnu kò jọra wọn tapọ́ra wọn arábìnrin máa rí o fa'alaykum bí fa'alaykum bí sunnati kí wá ní solution fa'alaykum bí sunnati alájọ̀ sọ fún wa ipẹ́ ibi tó bá ń wẹ̀ ní kó gbà tó bá ti dàsìkò yẹn ṣáàbá kó olùslam kò sọ yẹn fún wa o <laughs> wàláì káàdì tó sọ fún wa nìyẹn bóyá èmi pàápàá bí akọ̀dídà ni ìwọ máa ṣe báyìí bóyá tìjàníyà ni ìbá máa bóyá sáàtù mi bóyá máa pé sọ fún wa ni pé tó bá ti di gbogbo ẹ ti ń gbà yẹn ibi ó bá rí ó èmi o ní mọ̀ bóyá ẹgbẹ́ gbà èmi ànábì kò bí bá wa o èjì wọn wíire yẹn o àbí bá fọ̀ wíkọ́ yẹn Fàṣẹyàrá pìtì lábọn kẹfìrá ó. Kò sọ fún agbẹ́bí tó bá rí kò gbà tó bá ti tó gbogbo ẹ̀ dàrú. Fàlẹ̀ kò bí sọ́nà tí. Kẹsẹ̀kẹsẹ̀ ló tún prescribe medication fún wa. Tọ́lá àwọn oníṣẹ́ oníṣègùn òyìnbó, wọ́n ní káyé pé ní drugs mọ́, wọ́n ní ká máa pè ní medication, kó máa jọ drugs láwọn ará bí. Alábẹ̀ tó fún wa ní solution ó pè sí àbúntà máa lò fún wa. wọ́n lè kó bìsùnà tí. fúnjúpọ̀ sọ̀rọ̀ fọ̀n lè kó bìsùnà tí. ìlànà ni tọ́pìkì ìdánilẹ́kọ̀ọ́ àwọn àfọwà nínú mọ́sálásí mi lónìí tí wọ́n ní ká sọ arábìnrin àlékún bí sunnati sunnati ayé ọdún ilẹ̀ aláfíì wàsùnnàtí ní kúláfà yẹ̀rọ àṣìdì ìnàlè mahadì yìí arábìnrin ìlànà mi ní kẹ́ padà sí o àti ìlànà alùkúláfà yẹ̀rọ àṣìdì ìnàlè mahadì yìí ọ̀rọ̀ ti kàn sọ̀hábà nìyẹn kára náàbí ọ̀rẹ́ kọmẹ́dì wọn ni tààlá kí náà máa jẹ́ lójú wa akọ̀wà sọ pé hum rìjàlù wọ́n náà rìjàlù a máa ní èèyàn ni wọ́n èèyàn làwa náà àfà ni wọ́n gbà tí wọ́n àfà àwọn náà tán bàbá wọ́n gbà tí wá ṣùgbọ́n ànábì jẹ́ ká mọ̀ pọ́kùnrin jọkùnrin lọ àfà já àfà lọ kéwú ju kéwú lọ addu alayha bin nawajibi àti wá ní ẹ padà sí báwọn ṣe ṣe ẹ padà sí ìpìlẹ̀ tèmi lẹ́yìn wá àgbà náà àti báwọn tí mo kọ́ àwọn tí wọ́n jẹ́ direct students àwọn tí wọ́n jókòó ní mọ́tọ́ta àgbẹ̀rẹ̀ tí wọ́n já látà rẹ̀ tí wọ́n fojú irinjú pẹ̀lú ẹ̀ tó ń dàbí kébí náà wà láàrin wọ́n jọ náà àbí kò máa ṣẹ̀yẹ́ náà bẹ́ẹ̀ ni ìgbà kíra pa kó àwọn kan náà wà láyé gbà àwọn ògbà

tó máa mú ní sọ̀rọ̀kọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ wọ̀ pé tàn kìtàn lélẹ́yìí àwọn ẹni tí wọ́n bẹ̀rẹ̀ àtẹ́lù nínú tàn rẹ̀ yìí ọlọ́run pọ́n wọlé ànábì pọ́n wọlé Ìṣọ́lọ́wọ́ bá ní ìlànà tèmi àti tí wọ́n ní kẹ́ ẹgbẹ́ ọdún. Àbdú àléhà bí ìnàwà jíbí. Àbdú àléhà bí ìnàwà jíbí. Ó ní ẹ̀wọ̀n tí mo sọ fún yìí, ẹ fi àkọ́kọ́ yẹn ló túmọ̀ al-Islamu as àtìsẹ̀lẹ̀ alìsìláàmù alìmùsàkì ẹ̀sìsìláàmù tó dúró dédé tó dọ́gba tó yanjú ẹlẹ́ẹ̀kejì wọ́n mú húdá sáàtì ilé òmúrí eléyẹ̀ náà pósìtì ìtàtọ̀ ẹ̀ wọ́n ìyá kún mú wà lè mú húdá sáàtì ilé òmúrí ẹlẹ́yẹ̀ ló ìyẹn náà bí fẹ́ kọ́ wọn ló fẹ́ kí wà lélọ nípa ẹ̀. ìṣàkọ́. ẹ má gbàgbé ibi tá a ti ń bọ̀ ó ní tó bá dà tó bọ̀ tán ayé tá à ń lò lọ́wọ́ yìí pé gbogbo ẹ máa kú ká tó bá ti kú ká ibi tí kẹ́ gbà rí ẹ wá aṣọ rẹ̀ má gbàdí ó tún fẹ́ kí wà lélọ ẹ má kú ká. wà ìṣàkùn wà múhúdá fàájì ilé òmùúrì. yóò bí tọmọ rẹ̀ rí admission tó wá ń sọ fún pé bó ṣe ń lọ skul yìí oríṣiríṣi ni wàá rí ń bẹ̀ o láti ẹ̀ o

tí wọ́n kọ́ra wọn ní kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó ń gbà wọn fáwà darapọ̀ máwọn yẹn wọ́n dẹ̀ ráwọn tí wọ́n lọ sí club tí wọ́n ṣoríṣiríṣi ìranù tí wọ́n ń jó tí wọ́n ń ṣaṣẹ́wó tó ń mú tí kiri tí wọ́n wà nínú oríṣiríṣi ẹgbẹ́ òkùnkùn má darapọ̀ mọ́ wọn èyàn gbọ́dọ̀ láfọ́n wa wa ìjákùn wa lè mú rí ẹwà ṣọ́ra ìjákùn ẹgbọ́n wọ́n lè nìyẹn. ìṣàkó ọ̀húndàtà ti lè mú rí. ẹ má lọ kó sínú àwọn àdádálẹ̀ o. fàyínà kò lámú ọ̀húndàtà ti bẹ̀bẹ̀ à. arábìnrin gbogbo àdádálẹ̀ pátá gbogbo tó bá ti gbélẹ̀ ọ̀rọ̀ sínú ẹ̀sìn yà dádálẹ̀ náà ni kò lórúkọ méjì tún jẹ́. kò lábí dára ti dọ̀lá látún. aláàbẹ̀wá ni gbogbo tó bá ti wá ń jẹ́ àdádálẹ̀ yìí kò sí rìsọ́ọ̀tì kankan fún ju pé a nù ní ni ẹ má pa ṣe ẹ̀ kúlà lànàbì sọ sallallahu alaihi ló fi jẹ́ pé àwọn níbi jẹ́ ọ̀rọ̀ náà lọ àfikún wọn túbá wọ́n dẹ̀ jù bí jẹ́ tó bá ti bèèrè tó bá sọ pé tó ń ṣe yìí òun náà fọ́lù sí category innovation my brother my sister please drop it immediately you have no o le defend ohun tí ò ṣe defend tó bá sọ pé kí ní yẹn ti kó sínú bí ah

kò sófò tó lẹ́ òfòlòfò ń jẹ́ ọlọ́màjẹ́ aṣẹ́ àtàwọn ọmọ wa kúlù bídá àti dọ̀láàlá dọ̀láàlá ṣẹwárí bídá yẹn gangan ibẹ̀ ní àwọn oríṣiríṣi àwọn ideology tẹ́ ń sọ yẹn ibẹ̀ ló ti wá gbórí wọlé sínú Islam ibẹ̀ ní ògiri Islam ti lánú tóhun ti wá ráyè wọlé ṣùgbọ́n anábì kí wa nílọ anábì ni sallallahu alaihi wasallam ولتركتكم تركتكم على المهجة البيضاء تركتكم على المهجة البيضاء قل سنو ملك ملك ليلها كنهارها قل مفيلة سنو ناس اسلامي ليلها Oru rẹ̀ tànáhà rẹ̀ ha ó mọ́lẹ̀ bí ọ̀sán ni láẹ̀bí ikùn á ní ha ìlà ha lẹ́kùn ìsìlámù mọ́lẹ̀ ó kílẹ̀ débi wípé ẹnìkan ò gbọ́dọ̀ tún sọnù nínú ìsìlámù afẹ́ni ti ṣú gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀nú àwọn àdísà náà bí clear oyanjú gbogbo àwọn ẹ̀rí tàbí ìṣẹ̀sì clear oyanjú gbogbo tàbí ṣe nínú ìsìlámù ó fojú hàn iṣẹ́ pọ̀ nínú ìsìlámù kọjá pé ńgbàtà ti ṣe tó wà lẹ́sàn ní tàbí yìí mọ̀ ẹ̀rí pé ńgbà tíṣẹ́ ti fẹ́ pọ̀jù ní skúl nísìn gọ́ọ̀mẹ́ntì náà ní kọ́lọ̀ reduce àwọn sọ́bjẹ́tì kan ó ti fẹ́ pọ̀jù ní ó ti wá àfẹ́ta ọmọ yẹn kò wá sí ìsanwó àmọ̀ tó yanjú ọ̀nà ẹ lọ jọ́yìn àwọn iṣẹ́ kan papọ̀ nísọ́dọ̀ fi iṣẹ́ rẹpẹtẹ ẹjọ́ kó mọ níwọ̀n kọ́ bá lè káwọn ọmọ yẹn bá lè fókọ̀sì lórí àwọn èyí tó mọ níwọ̀n yẹn wọ́n tó sọ pé ẹ fi kún torí yẹn ti pọ̀jù fún wọn tó wà ń lẹ̀ tẹ́lẹ̀ táyé la fi ń ṣàkàwé fún wa yẹn pẹ̀lú mítà ẹ̀yẹ náà tó ṣe wá ń tì sọ́bà ọmọ ẹ̀ náà àwọn oríṣiríṣi àwọn distraction mi tún kúta o máa tẹ fóònù o máa bá yẹ ìtajà o tún máa lọ program oríṣiríṣi o tún lọ ń kọ́ṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀ ló kópọ̀ tó tún fẹ́ kàwé tó fẹ́ bá rí kí gbogbo islam ò ní ìdí ẹ̀tún àtàṣe lè mọ́ ẹ̀tún lẹ́lẹ̀ náà mọ́ ẹ̀tún lẹ́lẹ̀ mọ́ ó ti pé ó ti yanjú anábìnà ẹnìkan ò ní yẹ gẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà yẹn ìlà àfẹnití panu ti ṣọ́ọ̀bù ọlọ́wà sọ fún anáà Al-Qur'an pé ومن يرغب عن ملة ìmọ̀ bẹ́yẹn tẹ̀ máa ń dúpẹ́ pàtẹ́lò mi bọ́tí mo dúpẹ́ ó rò pà láti wọlé sórí fóònù mi mo dúpẹ́ ìsìláàmù yìí náà ni ha ọ̀láì ọpẹ́ ìsìláàmù ènìyàn ń dà alhamdulillah alhamdulillah alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah ọlọ́run adúpẹ́ fún kí làbá máa ṣe àwátá jókòó yìí kí lájọjú ká jẹ́ mùsùlùmí lọ ọlọ́májá tún jẹ́ nǹkan ní ṣíbìkan làbáwà làbáwà ló hóhó àbí ibìkan làbáwà làbáwà lọ kíní kan sórí làbáwà máa fi káàkiri kí la fẹ́ kí la bá lọ jẹ́ tàbá jẹ́ mùsùlùmí náà alhamdulillah amílẹ́sí ìbírọ́ ṣẹgbọ́n tọ́lọ̀ bá sọ ní wọ́mọ̀ yarghabu an millati Ibrahim illa man safiha Allah ọlọ́nẹ́nì kò ní sọ pé ìlànà Ibrahim tí ṣe ìlànà Muhammad sallallahu alaihi wasallam ṣẹ́rí ẹ kọ̀lẹ́tì gbogbo alayhi salatu wasalam the so-called Jesus Prophet Isa alayhi salatu wasalam was also a Muslim Mùsùlùmí ni kò sí tàbí ṣùgbọ́n bẹ̀ Islam ló wá ṣe láyé and it's still coming back kí ló mọ̀ wá ṣe náà Islam náà ni <laughs> torí ẹ̀ ìkan nínú major eh, things tánàbí Isa ń bọ̀ wá ṣe tó bá padà wá o ni pé yáàtí wa yọ káfíru sọ̀lẹ̀lá tó bá padà dáa náà yíta ń bọ̀ wá bíèkì gbogbo àwọn tó bá ti fojú kan kírọ́sì báyìí ó máa fọ́ dànù ilẹ̀ ń parọ́ mọ́ pé wọ́n kàn ẹ̀mí mọ́ àwọn ìlú máa fọ́ gbogbo tó bá ti fojú kan yẹ̀ fífọ́ ni torí ẹ̀ má dára iná àmúlì sí pẹ́ fẹ́ fọ́ ẹni tó fẹ́ fọ́ nǹkan ẹ̀rí <laughs> fílẹ̀ máa wú èmi tẹ̀ máa ń sábà ṣàkàwé fáwọn èèyàn yìí pé kí jẹ́ pá àtàkì kankan akàn sọ fásitì à ń sọ reality ni ọ wọ́n máa sọ pé tó bá tiẹ̀ wá já sí pé ẹjá súnlẹ̀ àkáyè mọ́ sórí ọlọ́run eléèrè má ti sì yá àwọn kéékèèké ṣùgbọ́n yẹ kó yá àwọn kan nínú wọn tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ wípé mọ́tò wọ́n ní mọ́tò pa bàbá èèyàn náà ọ́dùnmílẹ̀ mẹ́bẹ́ àlẹ́kà káàtẹ̀ sọ pé kan wá ní pé mọ́tò báyìí olópa bàbá ẹni yóò káwọn ọmọ yẹn wá lọ sí police ṣọ̀bí tí wọ́n páàkì mọ́tò yẹn sí kan wá mú photographer ìdání kan wá ya fọ́tò yẹn kan wá lọ print ẹ̀ kan print fọ́tò yẹn jáde kan wá lọ ṣe sínú sticker kan máa lẹ̀ mọ́lé kan máa fi kọ́ ẹnu ọ̀nà kan máa fi kọ́rùn kan máa gbé káàkiri ẹjọ́ kí náà mọ̀ yẹn sọ yẹn ẹjọ́ ṣe aláwọn tí wọ́n tó gbọ́jù mi lọ náà inú wọ́n dùn bárakọláwọ̀ sí ìkà àti kí fún ẹlẹ́bùn tí tó lọ léwu kí ẹ̀ Abdulhamid bárakọláwọ̀ sí wà gbà lélé yìí wa man yarghabu an millati Ibrahima illa man safiha nafsahu ẹgbọ́dọ̀ kí ó kó gọ̀ lè kéwú ẹ̀hẹ́ kó gọ̀ ẹni tó bá tí ó tó ọmọ rẹ̀ ó nínú wọn dùn láti lọ gbé píkṣọ mọ́tò tó pa bàbá wọn kọ́rùn kan tó wá fi kọ́lé kan tó wá fi hayé kiri pé kan tó wá gbé lárugẹ nígbà táwọn èèyàn kan parọ́ pé wọ́n pa ànábì ọlọ́run tó wá níbi tí wọ́n pa mọ́ ni pé wọ́n kàn mọ́bì kan mú tọ́lẹ̀ kan wọ́n náà nìyí ọdún wá mú kí tó wá fi ń kọ́rùn fi kọ́lé so àwọn tí wọ́n sọ yẹn jẹ́bí sí inú wọ́n dùn sí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí yẹn tí wọ́n pa ògìjà lọ́bí ọlọ́run nípakúpa ṣẹ̀rìpó wà contradiction nǹkan ẹlẹ́yẹ pé tábà ti fi lè rí báyìí ó máa fi bínú fún tán ní. وقولهم Bọ́lọ̀ ti yọjú ẹ̀ náà kò. Wà máa kọjá lóòó. Ọlọ́rọ̀ tí wọ́n sọ pa ọpà náà bí i sáyẹn. Wà máa kọjá lóòó. Ọlọ́ ni wọ́n pa ò. Wà máa sọ́là bóòó. Ọlọ́ ni wọ́n ọ̀dẹ̀ kan ò. Wàlá kí ṣó bí hálàhùn. Ọlọ́jú ni ò. Wà iná lẹ́bí iná kẹtàlá fún fi ìlà fi já kìmí ni ò. Àwọn náà tí wọ́n ṣe fàǹfà láàárín ara wọn àti kan ní ọmọ ọ̀yá wa kan tó náà pẹ́ra rẹ̀ ní Mùsùlùmí kan báyìí tó náà ń bá wọn sọ pé kò padà èkòké kò kàwé kò kàkọ́ yọjú oná ọlọ́gbégbà comparative. Lábí ṣàkí mi ní kò ẹlọ́mà ṣe wá ní ọ̀rọ̀ mọ̀lẹ́bí alájá. ma làwọn bí yìí mi ní ilimi láti bá àbọ̀n. ọmọ ní iye ló ṣe wọ́n. wọ́n máa kọ́ta ló yà pínà. ọlọ́dẹ̀ sọ fún máa kọ́ta ló yà ní clear tó dájú tí ó dàrú ó ní pé wọ́n rọ̀fàáhù ọlọ́hùn ilé yìí. láti máa parọ́ máa nàbẹ̀ ẹ̀ta ọlọ́run náà ń gbé kúrò láyé òun gbé lọ sọ́dọ̀ yìí kò sí láyé. Ọ̀kẹ́ Allahu azizan hakima. Al-anbiya'u ikhwatul allati. Ìṣàtí àwọn ọmọ bàbá kan náà jẹ́ ni wọ́n. Ikhwatul allati. Ó lè túnmọ̀ rẹ̀ rẹ̀ ní pé ó máa dùn ọmọ jájá ìjà ló yàtọ̀ọ̀tọ̀ wà bí inú ọmọ wá ṣíjọ́ kan kan anábíwa ibrahim islamu lọ́nà ṣe anábíwa musa islamu ló ṣe anábíwa muhammad islamu ló ṣe anábíwa isa lọ́npẹ̀ jesus islamu ni anábíwa nuhu islamu ló ṣe musulmi gbogbo ọ̀sán dárúkọ yìí ẹjọ́ dárúkọ ẹnìkan fún wa pẹ̀lẹ́rìí tó sọ pé kìí ṣe mùsùlùmí kan wá dárúkọ ẹ̀sẹ̀ rẹ̀ fún wa wọn lè rí the funniest thing tó ní wípé wọ́n lè rí orúkọ ẹ̀sìn míì nínú ìwé míì láyé tó fi kọ àwọn ìwé táwọn èèyàn ń gbé kiri láyé lónìí wọ́n lè prúfù ẹ̀sìn míì nínú ìwé yẹn tó jẹ́ orúkọ ẹ̀sìn yẹn rèé iná alùkùránì nìkan làwá ti rí orúkọ Islam Iná tí iná ìdàlọ́ ilé ìsìlá. Àwọn ará bí ni wọ́n ní ẹ̀mù tí wọ́n lórí kìrìkì orúkọ tí wọ́n ní ẹ̀mù ẹ̀, kò dẹ̀ kan wá ń tàkànṣe ń pariwo báyìí náà ni pé kò ń wákàwà tí wọ́n jọ fara rora láyé báyìí. ṣọ̀rọ̀ ẹ̀lẹ́kọ́ mi náà dì ní máa wá sọ bí inú شرع لكم من الدين ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه Ọlọ́run ẹnìkan ọkọ̀ ò ní pa ẹ̀sìn tó òun ní káàkiri Ibrahim ṣe ìdíṣẹ́ Islam ẹnìkan ò ní pàtì fólówó òfẹ́. Ìlà máa ń sàfihàn fòsàkún. Àfi ẹni gọ̀ ẹ̀tìgbọ́ sẹ̀fíhù tọ́bà sọ pínyàn sẹ̀fíhù yíò mọ̀ ni apọ̀ọ̀dà ọlọ́run ní mọ́n ọlọ́run àfẹ́ tó bá pé ó gọ̀ fúnra ẹ̀ kò kàn ṣe máa fi fún wọn ní kọ́ ọ̀dẹ ní ẹ̀ òṣè islam kẹ̀ kí ló wá ń ṣe àà ah, ó dẹ̀ ń gọrẹ báyìí mo ládá tó ń gbé sí dánù ó máa ṣe fún ẹ ìyẹn bẹ́ẹ̀ àwọn ideology oríṣiríṣi wọnú islam mo anábìdẹ̀ ti kìwálé lọ sallallahu alaihi wasallam kò dẹ̀ sí ń sáà lè fi mórí bọ́ ju ká di kọ́ìdà kan tí mo fẹ́ mú wà yìí ká dì mú tàbá ti di pínsípù yìí mú ẹ̀sìn wa ò lè máa dànú wa lọ́wọ́ tàbá ti di kọ́ìdà yìí mú gbogbo oríṣiríṣi nǹkan làwọn ọmọ akó wọnú ìsìláàmù kọ́ìdà yìí dẹ̀rẹ̀ ó ní í ṣe pẹ̀lú àyàtàwọn àyàtàwọn àdíṣù tàbí ń kà látẹ̀kan yẹn kọ́ídà ní pé ẹjá padà sí pìlẹ̀ o ni pé ìdájá annáàlú bátọ́lẹ̀ akíl tàbá ti fi lè rí ẹ̀rí nínú al-Qur'an àbí nínú hadith o náà pè ní annáàlú iṣẹ́ lọ́kà ní o <laughs> ìdájá annáàlú tàbá ti rí ẹ̀rí nínú al àbí nínú hadith bátọ́lá àfìlù yìí táwà bá bí rò rírò pé kò tún tó burú ẹjá fílé náà sí yẹn ìròrí yẹn ò lè ṣiṣẹ́ mọ́ afẹ́ká sọ̀sẹ́ndì ń taarò kátẹ́sì mú ìtí ọlọ́run sọ àbí ìtànà bí sọ sọ́lọ́sà tábà ti dìmú bẹ́ẹ̀ à lè ní problem ṣùgbọ́n kí ni tó gbé problem wọlé lónìí anáàkù kọ́dàmọ̀lẹ̀ àkìlá alànàkìlì àwọn èèyàn kan wọ́n wá ń múlà ká ìwọ̀n wọ́n ti sì síwájú wọ́n wá fi ń tíìsì àwọn ayàlùkọ́nà àti hadith wọ́n wá fi ròrí darí ẹ̀ wọ́n jẹ́ ká ayàlùkọ́nà àti hadith darí àwọn ìyẹn ló pọ̀ jùlọ dáwọn àfàdà ilé òjì torí ẹ̀lẹ́ fi máa rí pé ó kéré nínú aládàádálẹ̀ tí ò ní dìfẹ́ǹdì kan tó ń ṣe àfi irú bẹ̀ àwọn èrò tó àwòrán jẹ́ pé bí tí yẹn bá ti bá rẹ̀ ní gbogbo dédé tó bá ti bá rẹ̀ òkíṣẹ̀ tó bá ti bá rẹ̀ ló ń ṣe lọ wọ́n yìí bá ti wá wá síbí nìyí ẹ̀dẹ̀fọ́ aláwọ̀dù àwọn ọmọ àwọn àfá sáráfí pè wá náà fẹ́ kọ́ mọ́dúrọ́sà àwọn àdẹ̀dẹ̀ lè fún wọn àwọn ọmọ wàdá àǹkà àárọ̀ àrìnjáàlì wákọ̀ ẹ̀rí pé gbogbo àwọn èèyàn tí wọ́n kó sínú oríṣiríṣi tí wọ́n kó sí wọ́n dìfẹ́ǹdì tí wọ́n ń ṣe yẹn. wàdá àǹkà àwọn àrẹ̀jálì wà kọ́ọ̀lá oòrùn. ọba mi sọ pé wàdá àǹkà àrọ̀ àrọ̀. wa àrẹ̀jálì wà kọ́ọ̀lá hàn fàkọ́ọ̀lọ́ rọ̀sùn lílàhí àzíkà wà aṣírọ̀ṣùn fàkọ́ọ̀lọ́ rọ̀sùn lílàhí ó ní fi rí àwọn èèyàn kan. dáì àǹkà àwọn afẹ́jálì wọ́kọ̀ làwọn. rí àwọn kan tí wọ́n pẹ̀rọ aláàfà ẹ má gbẹ̀tàn jẹ́ o ti pọ̀ láyé gan an kéwù ti pọ̀ láyé bíbà mọ́rọ̀ kan jò ní sórí ó wà lọ kan nílẹ̀ wá ń bí ó wá ń sọ bí rí pé rí <laughs> ó dínrún ó wá ń jẹ́ alárúwá lẹ̀ ní ọmọ Yorùbá rẹ̀ ni ẹ̀kọ́ tó rápọ̀ ọmọ ni a sọ pé tèbédè ìlú ẹ̀ ni ẹnu àwá bá jẹ pẹ̀lú ti pọ̀ láyé gan wàdánká fi rorí àwọn èèyàn kan lẹ̀. Akọ̀ọ̀lá ọ̀hún. Tí ọ̀rọ̀ tí wọ́n ń sọ tán fi ń dẹ̀sì rú fi kalẹ̀ má tẹ̀lé. Qawlu rasulillahi azka wa ashrahu. Ìbájẹ́sìn ló fẹ́ ṣe tí kìí ṣe kó fẹ́ gbẹ̀tọ̀ jẹ pẹ̀lú lágbájá dáláhán lágbájá mọ̀kéwú lágbájá gùdì nínú alárífà. Qawlu rasulillahi azka wa ashrahu. Àwọn èèyàn fi ọ̀rọ̀ gbé ẹ lọ wá dẹ̀ dẹ̀sì rú mẹ́ lójú. Kò dẹ̀ sẹ́ni tó wà lójú ọ̀nà dáadáa lẹ̀ tí ò ní dìfẹ́ni tó gbé bọ́wà ṣe ń dáàbòbò àgbọ́yé ọ̀rọ̀ látòrí jíṣẹ́ yìí bẹ́ẹ̀ náà tọ́wà lójú ọ̀nà ẹ̀ náà wọ́n náwó nára sí wọ́n tún ná ìmọ̀ Wàkọ́ọ̀lù Rọ̀súlì náà sọ ìmọ̀nà wọ́n kọ́ oníkàlùpá dìfẹ́ndì tó ń ṣe ní ọdẹ̀ máa kó ti ẹ̀rí. Fàkọ́ olóòrọ̀sùn nílá ẹ̀kì àzíká wà aṣíránṣù. Fàkọ́ olóòrọ̀sùn olùwọ̀. Àzíká wà aṣíránṣù. Ọ̀rọ̀ sára bí bá ti sọ, àzíká olè tó pẹ̀rẹ̀gẹ́dẹ́ o. Wà aṣíránṣù. Ẹnà ọkọ̀ dí wọn ìtò fi ń dáadì nínú ọ̀rọ̀ tó fọkàn balẹ̀ tí ó ní kò ní dọ̀tí nínú kò ní káàkìjọ olọ́rọ̀ ọlọ́run wa khayrul hadyi muhammadin sallallahu alayhi wa sallama ojú òpó tí a islam olójú òpó tánàbí yà kalẹ̀ sallallahu alábi wa ń sọ lẹ̀ pé wọ̀ṣẹ́rọ̀ lùmọ́rí mùsùdágbà tún ha inú burúkú nínú alámọ̀rí pé yàn lóun wáyé òun wá lóun rẹ́sìn ṣe oníkẹ́ wọn máa lọ ṣàdádá lẹ̀ ní nẹ́sìn anábì ti yanjú ẹ̀. wàlá atẹ́kùn mi kọ́ mi ìtàlá ha ó bì dí ní. Fàlá atẹ́kùn mi kọ́ mi. Àwọn kan gbé àwọn oríṣiríṣi ajé ọlọ́jọ̀wọ́ ní Islam lónìí. Fàlá atẹ́kùn mi kọ́ mi. Má darapọ̀ mọ́ ẹ má jọ wọn. Látẹ́kùn mi kọ́ mi. Àwọn wo ni wọ́n? Tàlá ha ó bì dí ní. Tàlá ha ó bì dí ní. Ẹ̀sìn tí wọ́n bí eré bí àwàdà ni. Tàlá ha ó bì dí ní. Bí ìlú bí ijó ni. Tàlá aláhà òmìdí nìhìn. Jẹ́wọ́ bí ìjọsìn ìlànà àwọn ará bí ní tiwọn. Sàláhà òmìdí nìhìn. Oríṣiríṣi nǹkan ni wọ́n kó wọnú ẹ̀. Ọ̀tẹ́pọ̀. Ọṣà mọ ìsìlámù ọṣẹ́ yúnífọ́ọ̀mù Islam. Sàláhà òmìdí nìhìn. Ọ̀nà ilẹ̀ mọ kókókó tẹ́ gbédé torí àwọn máa pè sílọ̀ ní kókókó. Oríṣiríṣi bó ṣe kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Sàláhà òmìdí nìhìn. Àwọn ànábì ọlọ́run tàná tí wọ́n wá ń sọ fún àwọn èèyàn tó wà lórí anù pé má ṣe lè mọ̀. Wọ́n sọ fún pé ẹ̀rí ẹ̀rí wọn na ọ̀nà tó àwọn wọn tó kù lọ lónìí náà gbogbo àpá súnà tó ń pèpè ń tọ́lọ ń fẹ́ ṣe rí ẹ̀sì ẹ má dẹ̀ wọ́n ni aláwọn àwọn mọ́ aláwọn àwọn já wọ́n látẹ̀kù mí kò mí tàlàhà òbìdì nìhí káàdẹ̀ ń tàà láti sọ fáwọn èèyàn ní pé ẹjá fáwọn èèyàn ní ẹ̀sìn gangan but ìkan nínú problem táwọn èèyàn ní tó bí àwọn oríṣiríṣi ideology tó kó ọlọ́nà Islam ni pé a gbọ́dọ̀ pọ̀ tó yìí ká má lè fàwọn ará ibi ìṣòwò ọbẹ̀rẹ̀ ah torípa drug nínú Islam òun àwọn èèyàn fi ń kó wa lọ́mọ lọ gbogbo ẹ̀kọ́ máa wà bọ́rìn wọ́n ti wá fi jú kó wa lọ́mọ ti fi ìlú o ní ó ti fi kó wa lọ́mọ lọ́já káánà kó wọn padà ó yá ẹ̀kọ́ bà nílùú wọlé ó yá sákàrà <laughs> ẹwàgbọ́n kí

láfáwà fi ń kọwà nílẹ̀ pé ọ̀làtàkùnmí kọ́ mi tàláhà òbí dìní fàtẹ́kùn ọ̀nà fi ahẹ́lẹ̀lẹ̀ hadisi wàtẹ́kọ́dá fàtẹ́kùn wọ́n máa bẹ̀lẹ̀ àtẹ́lẹ̀ àwọn àfáà súnà gbogbo àwọn tí wọ́n dúró ti ń tó yíṣẹ́ ẹ̀sọ́ onífẹ́ wọ́n rí onífẹ́ ọ̀rọ̀ wọn gbọ́ arábìnrin bada alìsílámù bada alìsílámù kẹrìbá arábìnrin gbà tí ìsìlámù bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ sí ṣàlàyé rẹ̀ fún ara mọ́kà nígbà bada alìsílámù kẹrìbá arábìnrin ó fásayá ìdògẹ̀rí bá ń kà máa bàdá á. ó ní bó ṣe wá bẹ̀rẹ̀ ń gbà náà tó dàbí àjèjì lára àwọn èèyàn ń gbà náà táwọn fọ́dẹ̀ padà wá gbà arábìnrin islam tó ṣe ń pọ̀ wá padà sí àjèjì lára. àmọ́ bàdá á. bó ṣe rí lánàá nígbà tó ń bẹ̀rẹ̀ yẹn. pàtó bá lílé bá. bẹ̀rẹ̀

ó rí sọ pé torí pé ojú ọmọ Yorùbá kò tún ṣẹfà ò kò O ìdílé ò ó lè ṣárágbó ó lè ṣe O ó lè ṣe gúnúkó ó lè kó O kò tún lọ pàtẹ́wọ́ ó lè ṣe ilé àti kérésì papọ̀ ó bá ń ṣe gbogbo ọ̀tá rẹ̀bí jú ẹgbẹ́ ọ̀tá náà ẹ̀nà nìyẹn bàdà gẹ̀rí bá alábìlì ó sẹ́jì lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà náà sọ pé ah, bẹ́ẹ̀ wọ́n fọ́ mú ṣe torí pé òfin tó jẹ́ sọ ti ẹ̀fà ìgbẹ́já ṣe mọ́ra wọn hmm. àwọn tọ́wọ́n tó bá lè kókò mọ́ ẹlẹ́mìnà lónìí a máa rẹ̀ a ní òun tírì wọn wọn ṣọ̀túnṣòsì má bàbì kan jẹ́ lòun irọ́ ló

ìsìlámù bẹ̀rẹ̀ lájìdì lára àwọn èèyàn. Wọ́n sàyẹ̀ ìrúdù gẹ̀rí báńkà máa bá dà á. Ọ̀nà tó ṣe ń bọ̀ wá padà sájìdì lára àwọn èèyàn bó ṣe rí lánàá yẹn tó jẹ́ pé lónìí náà bá ṣe ń ṣe wá àti tàbá ń sọ̀rọ̀ ẹ má wẹṣẹ́ o, ẹ má jagbẹ́rẹ́ o, ẹ má pọ̀fọ̀ o, àwọn kásímà sọ mí pé kí ló dé, ẹ má ṣèwẹ́ odò, àwọn kásímà sọ mí pé kí ló dé tó yẹn. A ah, nígbà tí yóò bá tẹ̀yàn jẹ́, orí ààrẹ lòun ti báyẹ̀ kan bákan àfọ́ ní súnlẹ̀ bá jẹ jẹ́ <laughs> ah. fàtàyà rúdú kẹrí ìbàrin kama bàdà àfàtò bá lélégún rọ̀bá ṣùgbọ́n ọ̀rọ̀ náà fi sọ ń gbẹ̀ nínú àdífì àtúnbà lélégún rọ̀bá makuru balili goroba. ọgbà àdẹ̀ra tí o duro dúró dè wọ́n. ẹlẹgọrọba. ayé sọ̀rọ̀ kó máa lọ bá àwọn èèyàn wo ni. ẹlẹgọrọba. ẹlẹgọrọba. àwọn táyé máa máa rí ní ìrẹ́ àjèjì láàárín wọn gbà náà. n tó súnmọ́ ni kó wá sí máa wù mí àti ẹlájèjì nínú fámìlì wa ẹnìkan nínú fámílì yìí ẹnìkan lẹ́pọ̀tẹ́lò ẹlẹ́ẹ̀kì ń ṣòkú jẹ̀rí ìbò yìí alábìnrin oríire kó máa bẹ́ ìyàrí sallallahu alaihi wasallam ní skùl bí tẹ́ẹ̀ tí ṣiṣẹ́ ẹni kọlẹ̀ kí ṣe bẹ́ẹ̀dì gbogbo ọmọ tó kùnà máa máa ti bẹ́ẹ̀dì ọtún bá lẹ̀ ìgbé ah, àbáyọ̀ ṣe bẹ́ẹ̀dì ooo ah, ah, ti ṣe nìṣẹ́ kó wá gbé kéèkì lọ fún ọ́ afẹ́ ẹgbà kéèkì ẹgbà ẹgbà ẹfẹ́ mi <laughs> ọmọ ẹ̀ṣẹ́rẹ́ arábìnrin gẹ̀rígbì ni wà jìdì fọ́ fàkóbá lílè gúnrọ́bá wọ́n náà ti gbàgbé wọ́n ṣe bẹ́ẹ̀dì ń jò ní ọtún pòsì ẹ̀ ẹ̀wọ́n ọmọ ẹlẹ́rẹ̀gbẹ̀ ní the chief mọ́ ọ̀pọ̀ ẹlẹ́rẹ̀gbẹ̀ <laughs> central mosque ó ṣọjọ́ bí <laughs> tó wá rẹ̀ wá náà Fàtúbà lílì búrọ̀ bá. Alábìnrin oríire kó máa bá ogun àwọn tí wọ́n rán táyé rí nìrẹ́ àjèjì ìgbà náà pé wọlé ń tún gbédé yóò. Torí ń táyé ti bá sábà pọ̀nṣọpọ̀nṣọ ni. Àwọn ideology tí ò ní túmọ̀ láwọn èèyàn sáwọn èèyàn mọ̀túnmọ́ táwọn sọ ni ọ̀lọ̀ṣẹ́ àwọ̀ lọ́hàdá fún àjùmáì tó bá wọn ọlọ́yìn bá fi gbogbo ọmọ náà ṣe túnmọ̀ ẹni pé ẹ̀yin fẹ́ mọ̀ mọ́ṣì náà ọdún amáyà níwà tó bá wọn torí ẹ̀ oríṣiríṣi ideology náà nínú àwọn ideology ẹ̀nà ideology kan sọ àwa mùsùlùmí di olóòkú ṣíṣe onífìdáhù ideology tí ò sí lára ìsìláàmù tẹ́lẹ̀ ní o ẹjọ́ dànù nínú àwọn ideology tó kó wọnú ìsìláàmù tí ò sí nínú ẹ̀ òun náà ni ideology kan wá káwọn afá máa ní wọ́n ṣiṣẹ́ jálàbí ọwá ní kọ́sọ́mà ọwá ń jẹṣẹ́ wò àwọn ànábì ọlọ́run tàà báṣẹ́ ẹ̀sìn lọ́wọ́ wọn tàwà ń ẹjọ́ kúrò àfá lè máa ṣe ó lè mọ̀ nípa nǹkan òwò tán ara ẹ má ṣe mi gbọ́ O mọ àgbo nọ́rùn o mọ ibà o mọ àwọn àgbo mú làkó ègbé o mọ oògùn ọ̀pá ẹ̀yìn o mọ ti ẹ̀dà o mọ ti ọ́sà o mọ tàwọ́ká o mọ àwọn nǹkan yìí láti oríṣiríṣi tó jẹ́ ti Yorùbá àwọn ọ̀tàkù oríṣiríṣi mọ̀ ara

إن ما أنزل الله داء إلا أنزل معه دواعه علمه من علمه وجهله من جهله أنت يلوف ولن ضفما كنت جرى بكون أنا بنصى صلى الله عليه وسلم أنا بني ترقى له صى أرقى كالي سايي àfikọ́ ẹkú sọ̀wòsàn ẹ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ ó ní ẹni tó máa mọ̀wòsàn àrùn yá mọ́ ẹni tí ò ní mọ́ náà ní mọ́ ò ẹni mọ̀ yóò mọ̀ yìí táwọn àgbàlagbà ń sọ nìyẹn

ìṣọ́ ààbò àrísìkí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ káwọn kọwàá náà fẹ́ máa ṣe fún yàn ìyẹn ní rárá wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́lọ́wọ̀n nìyẹn. Qala sallallahu alayhi wa sallam. Yushiku ar-rajulu muttaki'an ala rikatihi. Ó sọ́pá nínú tó máa ṣẹlẹ̀ látúbọ̀ tán ní àmà máa jùlọ àwọn ká máa fapá jánú rọ́jùlù lànàbí náà pé àrọ́jùlù ó lè jẹ́ àfà tó kéwú yẹ́sẹ̀kù rọ́jùlù ó lè jẹ́ òsáàgù ó lè jẹ́ ṣéhù ó lè jẹ́ mùdírù rọ́jùlù ní àbí khalifa ó lè jẹ́ khalifa gbogbo yóò dábá fẹ́ pé ànábìnà máa Mọ́tàkíání aláàrin kàtí ní èèyàn. Ọmọbìnrin tó máa wá rẹ̀ Yóò hádá fún bí hadithi mìnì hadithi. Láàyè rẹ̀. wá bá sọ àwọn ọ̀rọ̀ kan. Mìnì hadithi. Ẹgbọ́n a ma wá sàwọn ọ̀rọ̀ kan fún yín. fayakulu baynana wa baynakum kitabullahi azza wa jalla. ẹjẹ́ ń àwọn tí wọ́n ń wìlúkúwì nínú ẹ̀sìn wa. ẹ kàdí sí fún ẹ bá tó fún wọn. Arábìnrin máa sọ pé ìtẹ́ bá ti náà wà bẹ́ iná kún kíta bùlọ́ọ̀kì. Arábìnrin máa sọ pé ìtẹ́ bá ti ní nínú alùkùránì yìí. Min halalin. Tó jẹ́ halal. Isa halalina. Isa halalina, wọ́la wọ́la ọmọ ní halali o. Wà máa wajadina fihi min haramin haramuna. Arákùnrin a ti haram, náà ni gbé hadith kankan wá bá wá o.

ẹ̀ẹ́sẹ́ àwọn àdínlù dọ̀yìn fún bàtítọ̀ ìbìtẹ̀ ti wà ẹ̀kọ̀ náà gbogbo ẹ̀. wà máa wá jáde náà fi èmi ní ara mi ní àárọ̀ mú náà o. arábìnrin ẹjẹ́ kí wọ́n mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n nẹnu sí ọ̀rọ̀ tó pọ̀ jẹ́nu wọn lọ. wàyí náà máa àárọ̀ mà anábìnrin wọn tí àdájú tó wọn anábì bá ti pè ní haram. nífìlò máa haram Allah. tí sọ́lọ́ ń pè ní haram ni kò yàtọ̀ síra wọn gẹ́lẹ́ ni pẹ̀lú sọ́lọ́ ń pè ní haram kẹ́nìkan wá délé ní kó wá sọ pé no more anábì sọ pé ah sallallahu alaihi kẹ́nìkan délé ní kó ní no more Abubakar sọ pé lẹ́nu tiẹ̀ kóró gba ọfẹ́ ọfẹ́ mú àwọn ideology oríṣiríṣi wọlé wọ́n wá rí pé kò sí ọ̀nà táwọn lè gbà jù káwọn kọ́kọ́ kọ̀ndẹ̀ gbogbo àwọn àwọn yìí àwọn companions àfi káwọn kọ́kọ́ fi kàbọ̀ ọ lójú táwọn bá ti yà lọ́nà àwọn ń lọ bí táwọn lọ transport lọ́sọ̀ ṣàwọn pa àwọn tó jẹ́bi security tó wà lọ́nà nìyẹn tó bá dẹ̀ ti pa ọgbà security tán ìtókùnrin kọ́ dẹ̀ wọlé ìbílì ìyẹn ni ìròrí àwọn ṣíà lágbò tí wọn àtọgọ́rọ̀ àwọn aládàádálẹ̀ táwọn sọ̀hábà òfin jọ wọn lójú táàdé sàánàbí òfin jọ wọn lójú sọ́lọ́sọ̀rọ̀ láti lè fi láǹfà láti sọ̀síláàmù dé pọ́nṣán torí ẹ̀ kò sí bá ṣe fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi ideology tó kó wọnú Islam lónìí táà ní máa ṣàlàyé pé àdáadáalẹ̀ ní fìtínà rẹ̀ hmm. àwọn bàbá àtàmọ́ tí wọ́n ti lọ tí wọ́n sí lọ́nkú ọlọ́mọ́ ṣàbá kẹ́ wọn àmìnà ọlọ́mọ́ àṣekú ní ìsinmi fún wọn ọgbà bàbá àtàmọ́ tí wọ́n ti lọ tí wọ́n sí lọ́nkú tí wọ́n ṣiṣẹ́ tó pọ̀ nínú Islam yìí ọlọ́mọ́ ṣàbá kẹ́ wọn wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ wọ́n ní ọlọ́nkú paná àdẹ̀bọ̀ rẹ̀ ọ̀nà ọlọ́run kó rẹ bídíà ṣètọ́nì nílẹ̀ aláhàtùwà ẹgbọ́n bídíà àbàbàtà ọ̀rọ̀ bídíà lépè ọdúnkọ́lọ́n kó rẹ̀ lẹ̀ wọ́n tó bá ti lè ṣàdúrà rẹ lónìí òun ànájú àwọn bàbá wa rí yẹn àdúrà ẹjá dá padà sí gbogbo ọ̀dọ́ wa ká máa ṣe látọ̀dún tàà bàbá tí ìṣàjọ́ ẹlẹ́bọ̀kan kò tó gbé ní kó máa tákùn wọn hmm, gbàtà àwọn fáà mí náà tẹ́lẹ́bọ̀ lónìí lónìí kẹ́lẹ́bọ̀ náà máa lánú sọ̀rọ̀ <laughs> <laughs> káwo ọlọ́run tí wọ́n ń pè náà sọ pé kọ́lọ̀ ń parẹ́ wọ́n sọ pé kí ń kó pàtàkì rẹ̀ torí ọ̀rọ̀ ti clear ti pẹ́ pé ṣètánì introduce bid'a láti fi destroy Islam ọlọ́run kó paná àgbẹ̀bọ̀ rẹ̀ kó sì náà náà kíbídí àówọ̀ gbó kó máa gbèrí kíbídí àówọ̀ gbó kó máa gbèrí máa onísásàbí wá sí bá sọ ní wákà wákà táwọn bàbá wa tàná táwọn bàbá máa ń dá yẹn òun náà ti fi fi ohun gbé jáde yẹn وعد الله الذين آمنوا منكم وعد الله الذين آمنوا منكم àti ẹ̀sádìṣẹ̀ wípé ìsìláàmù yanjú látànà dè ní ṣùgbọ́n àwọn àsáwọ̀ ti wọnú ìsìláàmù lónìí adẹ̀ tí ń jẹ́ kó yapa àwọn àsáwọ̀ tó wọ yẹn bó tilẹ̀ ń kérò pọ̀ tó ń bẹ̀ alikásirọ̀tù láàtọ̀ ọ̀sábàrù dẹ̀líìlà ìrópọ̀ tó ń ṣàdádálẹ̀ tí wọ́n ṣà oríṣiríṣi àwọn ìròrí tí wọ́n kó ọlú islam kò sọ tó ṣe di ohun tó tọ́ kò tọ́ kò lórúkọ méjì kò tọ́ náà ni àdádálẹ̀ ní kò ṣe pàṣ kò sí àdádálẹ̀ kan tó dáa àdádálẹ̀ náà àdádálẹ̀ jẹ́ tòkáwà gbọ́n tọ́nà sọ fún anínú àyà yìí. wa'adallahu alladhina amanu minkum. wa'adallahu alladhina amanu. amanu minkum. ọlọ́run bá ní ìwọ ọlọ́run bá ṣàdéhùn fún àwọn tí wọ́n gbọ́lọ̀ gbọ́dọ̀ dòdò tí wọ́n dúró déédé minkum. kí làdé ìtọ́lọ́ ń ọlọ́nà àdéhùn tó ń ṣe fún wa àkọ́kọ́ náà ni pé òun máa padà fi wá rólé lórí ilẹ̀. lẹ́yẹ sàkálífà náà mú fìlẹ̀ àròdì. gbogbo halẹ̀ gbogbo táwọn èèyàn ṣe káàkiri tí wọ́n dára láàmú yẹn gbogbo bíútì tí wọ́n kọ́ káàkiri ilé kí olóṣèlú máa padà dì níbẹ̀ yìí. ẹ má dára ẹ láàmú ẹ lọ wo UK ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ pè wọ́n ẹ béèrè pé àwọn mọ́sálásí wà ní UK lónìí rẹpẹtẹ kí ni wọ́n ń gbà kan ẹ lọ bèèrè ẹ lọ kọ̀nfàmù tá ń sọ yìí exaggeration kọ́ bó ṣe rí ni reality là ń sọ. lẹ́yìn sẹ́kọ̀lífà náà mú fi lè arẹ́bìn. most àwọn ibi tó jí mọ́sálásí ní UK lónìí ilé ẹjọ́ ní àtẹ́wọ́ ni lánàá. Allah ẹ lọ browse wo lórí social media ẹ lọ wo Google ẹ lọ wo gbogbo tó ń ṣẹlẹ̀ lágbàáyé àdéhùn ọlọ́run ló ń ṣe ló ti bẹ̀rẹ̀ títẹ̀lẹ̀ ó gbéra sọ́lá. láyé sọ́kànlé fọ́nàhùn fi àrùbí. ọlọ́run ẹ̀lẹ́ fọkànbalẹ̀ gbogbo ilẹ̀ ilẹ̀ ilẹ̀ wa táwọn kan ti fagbára gbàjẹ́ rẹpẹtẹ tó kọ́ oríṣiríṣi nǹkan síbẹ̀ ilé kéwìsì ni ó jáde ìsìlámí yà wá lọ́la àwọn ìyẹn pẹ̀lú ògbó ọlọ́run. láyé sọ́kànlé fọ́nàhùn fi àrùbí. ilé àkàn wa máa kéwù gbogbo tó ti máa jẹ́ lọ́la tó ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀ṣá àti mọ̀ ogun tó wẹ̀ wà ẹ̀hẹ́ àwọn arìsúná sí Abubakar close kìí ṣàlá lẹ́yìn sẹ́kọ̀lẹ̀ fọ́nà ohun ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ rú ọrụ

Ọlọ́run padà wá fi ànẹ́bì Musa rúlẹ̀. Kàmà ìsákàlàfà lẹ́bí iná mi ń kọ́ bí lè hí. Wọ́n padà ẹni tí ó jẹ́ kankan tí ó ẹ̀ sí mọ́. Ẹwà ànẹ́bì Muhammad Sọ̀rọ̀sọ́nà, ẹwọ́n tó bójú ẹ̀rí ní Mọ́kà. àwọn sàábà tó wá fi bẹ̀ṣẹ́ gbùgbé ẹbọ́ wo ló gbé rí ní mọ́kà lónìí ilé òṣà olówà mọ́kà lónìí gbogbo bẹ̀ẹ́ tí wá di ìlú islam pátápátá. lẹ́yìn sẹ́kẹ̀lì fúnà òun fi lárúdì kà má sàkálà fọ̀lẹ́bí náà mi ń kọ́ bìlì hìn. ọlọ́run kò ṣe ṣe fáwọn tàná náà nìyẹn. wà

àwọn ará bí a ti ma wá halẹ̀ ẹ̀sọ̀ fílẹ̀ mọ́mù kó máa fi wá sí bú àwọn mọ́ ìmọ́mù náà bẹ̀rẹ̀ sí gbọ́n ní kọ́nà wọ́n lè halẹ̀ mọ́ mọ́mù mí pé ìmọ́mù wá yàgbẹ́ ìmọ́mù ní keje àmọ́ náà fáà mí láwọn ọgbà kan náà náà náà fi rò nígbà tí ò sí sí àgbọ́yé tó fẹsẹ̀ nílẹ̀ náà fi rò pé àfikáwọn náà múra òfin pítẹ́lẹ̀ mi ni wọ́n bá ń lò dé wà sí átúndira dání <laughs> kò ìsàgbọ́yé ni ọ̀tí ìnáfọ̀ náà ti kàtírà kan àwọn àkárù ta fi ń ba ògùn jẹ́ ta fi ń da àsàtí padà lọ bálásàtí àwọn àkárù ẹwà Allahumma kfinihi bima shi'ta eh. Allahumma inna naj'aluka fi nuhurihi wa na'udhuka min shururihi ó kólẹ̀ rẹpẹtẹ táwọn ibi ti kọ wa. máa jí ìtún bí i ṣíṣírù iná aláṣà ibùtílù iná aláṣà abala ní sídì ó kúnlẹ̀ àbí kó máa ṣe àwọn òdìkẹ́lì mọ́sílá ìta mọ́sí mi ṣáàrí wọn kọ́lá kọ̀ kí ló ń sí gbẹrẹ fún kí ló ń sáré fún. bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa wa huwa gbogbo ẹ̀kọ́ rẹ̀ alhamdulillah àwọn mọ́mù yìí gbà àwọn súnà wà ní dáadáa. wọ́n lọ ní ọdún wa fi òrùka sínú ọ̀kadà òkà tí wá lọ fi tó wá lọ fi tíra fi tí abẹ́ fíìsì. lẹ́yẹsẹ̀ balẹ̀ mọ́nà ó mú filẹ̀ arúgbí ká máa sàkàlà falẹ̀ bí iná mi kọ́ bùlì him. ọlọ́run wà á gbà wọ́n. wàlẹ̀ yóò máa kí náà wa yìí. wàlẹ̀ yóò bá di min bá dẹ̀ ọ̀fin mọ̀hámúná ọjọ́ ọlọ́run ẹlẹ́kẹta nìyẹn fún gbogbo wa lápapọ̀ wọ́lọ̀ ìbàdìlẹ́nàhùn min bá dẹ̀ ọ̀fin mọ̀hámúná wọ́n ni lẹ́yìn ìpayà ta wàlá yóò bá dì lánà hàn. wá ró rẹ̀ lórí ayé àwọn aláma jèrè gbogbo àṣedàmì táwọn. wàlá yóò má dì lánà là hàn. mo máa gbà wá láàyè a máa rójú ráyè ṣe. wàlá yóò bá dì lánà hàn mi bá dì kọ́fì mọ́àmúná. ìbẹ̀rù ìbẹ̀rù bójó sẹ́pẹ́ lómi nínú wa nígbà kan tó fi bẹ̀rẹ̀ jìlìbáàbẹ̀ bèrè lọ́dọ̀ pọ̀lọpọ̀ yàwó àmì ìdúnwó wọ̀ tó wá ń bojú lónìí kò yí sí nínú ilé ibi táwọn náà ti jáde ilé ẹlẹ́bọ ni tán lù wọ́n pẹ̀lú ìjáàbù lọ́rùn brọ́dà mi mi tó sùn sí ọtí fẹ́ finá jónù pẹ̀ àwọn ẹ̀gbẹ́ àwọn òbí ẹ̀ kò rí bẹ̀ mọ́ nìsìn ó ti ń yàtọ̀ dáadáa ó kéré nínú ilé mùsùlùmí lónìí tí wọ́n tún gbógun tí inú gbọ̀n gbógun tí ṣokòtò gbógun tí ha ọlọ́nu ń bọ̀. wàlẹ̀ yóò bá tí lánà omi bá dì kọ́ òfin ìmọ̀múná. ó ń bọ̀ wá débi pé ẹni tí ò bá wọ jìdìbáàbù ẹni tí ò bá wọ nìkọ́ bùkọ́ tó bá rìn láàrin ìlójú àmà àti òun náà

nígbàtí gbogbo àwọn èèyàn ti máa di oníjìrìbá wala yubadilannahum min ba'di khawfihim amna gbogbo yẹn kúrò lẹ̀ tó bá yá. Yàbùdú náà ni. Ó ṣàlàyé ò ní yàbùdú náà ní. Láàyè ṣíríkú nàbí ìṣe a. Ọlọ́ ní májẹ̀mú tó kọ̀ wá ń bẹ ní sáwọn tó máa lẹ́tọ̀ sí gbogbo tí mo ń sọ yìí. Yàbùdú náà ni. náà ni àwọn ń sìn náà ni. Wọ́n fi irun náà ni. Wọ́n fi wọn

ọlọ́run kó má ṣe wá bẹ̀rù ìsìláàmù ní ìsìláàmù ma lam yakun yawma idin dina falan yakuna al-yawma dina ohun tí kìí ṣe ẹ̀sìn lásìkò àwọn ẹni tó lọ yẹn kò lè dè níwádẹ̀ sí o wà kó lò kẹsìrín وكل كسر وكل كسر فإن الدين يجبه وكل كسر فإن الدين يجبره فإن الدين يجبره فإن الدين يجبره kò dàrú bó ṣe rí nìyẹn o. fàyínà dìínà yẹ jíbọ̀rọ̀ hó. kò pọ́blẹ́mù náà ẹbí o oníkàlùkù wa. fàyín náà tí iná yẹ ti búrò hó. ìṣòro àárín lọ́kọláya ìlú islam solution yẹ wa. fàyín náà tí iná yẹ ti búrò hó. ẹkọ́nọ́mì wa tí àárẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. fàyín náà tí iná yẹ ti búrò hó. gbogbo tó dàrú mọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń darí wa tó ṣèjọba alé fàyín náà tí iná. ẹ jẹ́ kí wọ́n jẹ́ ká kọ́ wọn ní ìlànà nínú ìṣẹ̀dá àti àbọ̀ṣe. yẹ ti búrò hó. solution adé wà á má lè kẹ́sìrì kọ́nà tìǹtìǹ ní jòbí rán kọ́ọ̀lù nǹkan wọ́n máa lè kẹ́sí kọ̀nà tí kéde jùbìrà nù. sísá lè fi tẹ́sì ṣe tẹ́sì bá ti bàjẹ́. ọ̀làkọ́dé náà. ìjọba ló ń tún tó bàjẹ́ sí tóun bá ti wá lọ bàjẹ́ mọ́yàn lọ́wọ́ kò sí solution fún wọn. Lákọ̀ọ́dínà sọ àtúkà. Àwọn fílẹ̀ náà ṣe ṣe fún wa lónìí. Lákọ̀ọ́dínà sọ àtúkà. Ìta wa lè sọ̀rọ̀ àti sọ yìí. Wàlàkọ́dínà sọ àtúkà. Ọlọ́run nìkan lọba tó mọ̀ tán tó nítán. Wàlàkọ́dínà sọ àtúkà. Àwọn kẹta lọ́bí ọlọ́run. Lákọ̀ọ́dínà sọ àtúkà. Ìtòdó ọ̀rọ̀ láti fi iṣẹ́ náà gbé kalẹ̀. Alákọ̀ọ́dínà sọ àtúkan. Nǹkan bí ilé tó múná sí àti. Ẹgbẹ́ aláǹfààní àti lè tẹ̀lé ìta sọ ìtóníkálukú lọ tó ìsìlámù ẹ̀ ṣe. Nǹkan bí ilé tánà sí ìhàtí. Ìtóníkálukú bá lọ yọ àwọn jàǹkárò tó wà ní ìsìlámù ẹ̀dánù. nǹkan bí níta ẹ̀nà sí ìhàtí. oníkàlùkù lọ gbé ìsìlámù ẹ̀kó gbọ́n báyìí gbogbo ohun tí ò dá náà kó gbọ́n kúrò mẹ́. nǹkan bí níta ẹ̀nà sí ìhàtí. ẹni tí ó sì kó tó náà sì kó sínú bídíà má ṣe mọ́. nǹkan bí àbò. ni pé ọ̀rọ̀ ọlọ́run ta bá lónìí lọ. ní ọlọ́mọ́ṣe ní Bàlẹ́jà Kúrúfà àtàtọ́. Àti náà ta